gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna gómìnà Nasir El-Rufai ó mà ti sọ̀rọ̀ ó ti fi ọgbẹ́ pàrokò ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ní ọdún mẹ́ta sí àsìkò yìí ìyún lásìkò ètò ìdìbò ọdún 2027 òun yóò padà sí ìdí òṣèlú ṣùgbọ́n tí Nasir El-Rufai kò tí ì sọ ibi tí ó ń lọ ní inú ìrìn àjò òṣèlú ẹ̀ ẹ̀rọ tó wípé lára àwọn ògbónágbòǹgbò olóṣèlú ilẹ̀ Haúsá pàápàá nínú àwọn gómìnà ilẹ̀ haúsá tó ṣàtìlẹ́yìn fún ààrẹ bọ́lá ahmed tinubu láti di ààrẹ orílẹ̀-èdè lọ́dún tó kọjá òní nasiru el-rufai ti ìpínlẹ̀ kaduna ṣùgbọ́n ní kété tí tinubu tó di ààrẹ ní àárín òun àti nasiru el-rufai dàrú nígbà tí àwọn aṣòfin iléègbìmọ̀ aṣòfin àgbà làbújá tí wọ́n já orúkọ nasiru el-rufai dànù nínú àwọn orúkọ tí tinubu fi ránṣẹ́ pé kán gẹ́gẹ́ ìfẹ̀míṣòfò tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ haúsá pàápàá ìpínlẹ̀ kaduna tó ti ṣèjọba eléyìí ló sì dá ààrẹ tinubu àti El-Rufai rú nítorí tí El-Rufai ní tinubu ó mọ̀ nípa bí wọ́n ṣe fòǹtẹ̀ lòun nítorí pé odidi ààrẹ ò lè sọ fún àwọn aṣòfin pé kábòun fòǹtẹ̀ lu ẹnìkan káwọn aláwọn ò lè fòǹtẹ̀ lu wọn ló lóun mọ̀ pé tinubu ló ṣiṣẹ́ náà lẹ́yìn ó kàn fi àwọn aṣòfin ó fi bojú ni nígbà tó sì wà tó yá ní gómìnà tó gba ìjọba lọ́wọ́ el ní ìpínlẹ̀ Kaduna gómìnà Sani Uba ní òun náà bẹ̀rẹ̀ ìgbógun ti El-Rufai tó bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí ẹ̀ lórí àwọn owó tó ló jí tó sì jẹ́ pé àjọ tó ń gbógun ti jẹgúrújẹrá àti ìṣòwò ìlú báṣubàṣu Economic Financial Crime Commission EFCC wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn tó bá erufai rufai ṣiṣẹ́ àti El-Rufai wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí àwọn owó tọ̀nà ṣe báṣubàṣu ṣá o ní ìgbà tó ń sọ̀rọ̀ ní orí rédíò kan tó wà ní ìpínlẹ̀ ní ìpínlẹ̀ Kaduna tó jẹ́ rédíò Haúsá ìyún Freedom Radio lọ́jọ́ Ìṣẹ́gun tí ṣe ọjọ́ Tuesday ọjọ́ àkọ́kọ́ ní oṣù kẹwàá tá a wà yìí ìyún Tuesday ọ̀sẹ̀ yìí ti di the first of October twenty twenty four ìní Nasir El-Rufai má jẹ́ kó di mọ̀ pé wọ́n fẹ́ bà òun lórúkọ jẹ́ ni ó lè fi Kùránì búra pé òun kò jí náírà kan nínú owó ìpínlẹ̀ Kaduna ní ọdún mẹ́jọ tóun fi ṣe ìjọba bẹ́ẹ̀ ló wá jẹ́ kó di mọ̀ pé ìwé inú òun kà lọ́wọ́ báyìí tóun fi ṣáṣó ṣèlú ṣùgbọ́n tó ní bí ò bá fi dọdún two thousand and twenty oh seven òun yóò padà sídìí òṣèlú lẹ́kùnrẹ́rẹ́ òun yóò sì tún padà nínú ìjàngbara tóun jà nídìí òṣèlú ṣá o níṣe ni àwọn èèyàn ni wọ́n sọ pé àròkò ní ẹrùfàáì inú ń paránṣẹ́ ti Tinubu lórí ọ̀rọ̀ òṣèlú tó lóun fẹ́ padà sí lọ́dún two thousand and twenty oh seven yìí ṣùgbọ́n ti, àwọn èèyàn tí ì mọ ibi tí ẹrùfàáì ń lọ pàápàá bó ṣe jẹ́ pé ó ń ṣàbẹ̀wò sí gbogbo àwọn olóṣèlú alátakò Tinubu tó ń bá wọn ṣèpàdé tó sì lóun ló fẹ́ síwájú ìgbìmọ̀ tẹ̀ láti lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027 kúrò nípò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. thank you